tuntun jáde o. àbò làkọlé yìí o àbò. bọ́láńlé níná lówó àti rónkẹ́ odùsànyà. àbò làkọlé yìí o àbò. kúnlé afọ́d àti mìídé martin. ààbò làkọlé yìí o ààbò. ààbò ṣe pàtàkì láyé ẹ̀dá o. ààbò làkọlé yìí o ààbò. ń gbọ́ta làbò ayé rẹ̀. ààbò làkọlé yìí o ààbò ìbéèrè ńlá lélẹ́yìí ń bọ́ ta làbọ̀ ayé rẹ̀ figbalabọ̀ gbalafi jàǹràbọ̀ jàǹràmọ́lẹ̀ sinimá titun ààbò protection àṣírí ayé ni wọ́n ń pè ààbò bọ́láńlé nínà lówó nílò màkànákì àti ronke odùsànyà ìyàwó ẹ̀ àtòrí ọ̀yàdé ìsún torí ara ilé dára oko ti pẹ́ ajá tó jámọ́ lẹ́yìn ẹkùn ló fèsù ṣera ẹ̀ ẹ wo sinimá titun ààbò protection ilé ìníkẹ́ wo mo fọwọ́ ẹ̀ sọ̀yà ká ó ti wà lórí youtube saheed fashola the producer of abinuwaye and apanimayoda ló tún produce eléyìí ààbò protection powered by asion alekan mujin ẹsà yìí ló direct yẹ starring bọ́lá lẹ́nìnà lówó nínú ronke odúsànyà kúnlé afford ìyàbọ̀ oko mèdè martin sabiodun saheed fashola kíkẹ́ lọ́mayọ̀ọ́lá babaundo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ introducing aliat ọ̀làlẹ́kan sinimá titun ààbò youtube lẹ́wọ̀ ti wọ̀ ẹ wàá gbà pé sinimá jura wọn lọ you can't afford to miss it. why I have brought you down here? No, sir. No? Okay. I'll let you know. Look at this, my small library. Tó bá mọ nǹkan tó ti sọ It's no joke. They are more important to my life and all the houses, all the vehicles that I've acquired. Wọ́n wá important See me. You gbogbo ilé there to mo ti ra nígbèsí ayé mi. Bíbí ìṣe kéré mọ́. Ẹ dáre, báwo ni àwọn ìwé yìí ṣe ju ilé àti mọ́tò tẹ nílò? How come? Thank you. That was a brilliant question. Sórí Yorùbá, wọ́n máa ń pa òwe kan, wọ́n ní ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán, òkú ló ń gbé. Sórí gbogbo nǹkan tí mo jẹ́ lónìí, gbogbo ohun tí mo dá, àwọn ìwé wọ̀nyí ni. Look at this Austin and Goodman, this international human rights. I was defending the case. The sometimes 1972, you know. I was actually standing in for one wealthy man against the federal government. And I won the case. This is my point of reference. And look at this, this international law, authored by John Dugard. He's a South African. Hmm? Mm -hmm. And this is his fourth edition. This particular book, ó ní mo lò láti fi ràn bàbá kan lọ́wọ́. Yeah, wàhálà lọ Why you use this book? ó ní mo lò ó ní mo study tí mo fi rí kéèsì yẹn wí pẹ̀lú gbogbo lawyers tí you know, uh, uh, the plaintiff counsel pẹ̀lú gbogbo lawyers tó kó wọlé mo fi dé wọn rẹ mi. tí ó yẹ. ó yẹ mi sá. so Becoming a son is not a joke. You must have worked, you must have won, you know, cases up to Supreme Court. And all these cases I am talking about, they were all celebrated cases. Hmm. And today, Ntofe Chimini, senior advocate of Nigeria, near yeah. San Oh. Now I get it. As a son, apart from the prestige, can n kàn mú lẹ́ra ẹ̀ kí n mú come, come, come, n kàn you know how much that I'm going to fetch me When you tó máa wọlé fún mi pé mo kàn lo lẹ́ra ẹ̀ mi as a son so if you can make all these books your companion as a law student uh -uh. Sky is not going to be your limit, but your starting point. Amen. So my son, as a law student, I want you to come here at least twice in a week. Visit this library and let all these books be your companion. God, you are right. So that at the end of your course, you will come out brilliantly. One way be low to low to San bí Okay? Okay, sir. That is what I want for you. All right, sir. And I pray God will help you. Amen, sir. The good Lord will direct your noble course. Amen, sir. Thank you. ẹ ṣe ọgbọ́n sá. mo ní mọ́ mi Bọ̀dé. yes dear kí ni nǹkan náà kí ló dé tẹ̀ ń pè mí bí ẹni pé mo dákú ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ kí ló ṣẹlẹ̀. thank you mo fẹ́ kó pe Bọ̀dé I want you to talk to your son bá a sọ̀rọ̀ níbi tí wọ́n ti máa ń gbọ́ ọ̀rọ̀ dáadáa ṣé bí Yorùbá sọ pé ọmọ àjànà kú bá bí kì í yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ. that's right. then kí ló ń ṣọmọ ẹ ah, abẹ́mi kọ́ ló bí fún ni ṣó lókè mí lẹ́yìn ọ̀run ni ẹ kí ló dé tí màmá bá ọmọ ẹ sọ̀rọ̀ tí ò ní gbọ́ tèmi tó màmá yí mi síbí yí mi sọ̀hún warn him I repeat warn your son or else I will disown you. ẹ ní sùúrù dáàdì bọ̀dé ẹ ní sùúrù ẹ kàn ń sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ ẹ sì ẹ ní sùúrù ẹ wo ni pé ẹ máa dì zone ẹ nǹkan tẹ fẹ́ kó ṣe ẹ sọ fún mi ẹ kàn ní kí n bá sọ̀rọ̀ kí n bá sọ̀rọ̀ kí ni mo mọ̀ tí mo fẹ́ bá sọ lórí kí ni ọ̀rọ̀ tí mo fẹ́ bá sọ dálé ẹ sọ nǹkan tó bá ṣe fún mi màá dẹ̀ mọ ibi tí màá ti mú màá dẹ̀ lè bá sọ̀rọ̀ kó lè ṣe nǹkan tẹ bá fẹ́. Good. Now máa sọ I called your son. I sat him down. I told him specifically, Bode, to excel in life is not a day job. No. ni mo mọ nǹkan tí mo ṣe kí n tó di sáà into the senior advocate of Nigeria iṣẹ́ ni mo ṣe I took your son to my library mo mú wọnú library mi I actually showed him the way mo fi àwọn tó ti kọ ìwé tó ní ṣe pẹ̀lú law mo fi hàn mo wá sọ fún try and visit this library at least twice in a week so that you can imbibe you will know. Wale ni oye, you will know how it goes. gbogbo nǹkan tí mò ń bá ọmọ ẹ sọ ẹ̀yìn etí ẹ̀ ló ń bọ́ sí. kò ní gbà èmi náà nígbà fún ọ ìfẹ́ mi yẹn lati láti ṣe. ó ti yé mi ẹ ṣáà nǹkan tí màá sọ fún yín náà jù pé ẹ ṣáà ní sùúrù lọ má bà sọ̀rọ̀ á dẹ̀ gbọ́ ṣùgbọ́n ṣe wá rí ti onídìzọ́nù yẹn ẹ yọ yẹn kúrò ń bẹ̀ nà pápátá torí ẹ̀yin ni mo bí Bọ̀dé fún ẹ mọ̀ pé ẹ question integrity mi nìyẹn by asking me pé ṣé kò ń ṣe ẹ̀yin lèmi bí fún mi ẹ̀yin ni mo bí fún o ẹ̀yin lẹ bí ẹ̀yin lẹ máa tọ́ ẹ̀yin dẹ̀ lẹ máa jèrè ẹ̀ lágbára Ọlọ́run. àmín ọ̀yà ẹ jẹ́ ká wá mo ti set table ẹ wá lọ jẹun oúnjẹ yín ti rẹ́dí ìbínú púpọ̀ yìí gbà mí kan ó máa ń dá ìsùn sára eh, eh, ọ̀rọ̀ eh, tọ́rọ̀ bá ti pọ̀ jù ó máa ń fa wàhálà ó yá ẹ̀jẹ̀ àlọ́ àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ ó máa kẹtun sáré. ó yá ẹ̀ṣẹ̀ má bàa sọ̀rọ̀ àgbọ̀ sí nígbà tó It sounds so so so delicious in my heart I'm not gonna lie. Ọlọ́run bó ṣe rí gangan ní heart mi nìyẹn. Ó máa ń dùn gan every time tí mo máa ń gbọ́ ni. I can't even wait for this music to go to the head. Ọlọ́run. I can't wait. Wọ́n ò gà ṣé àwa lè la kọrin ṣá. Ọlọ́run ọba. Sori nǹkan ta nílẹ̀ àmọ̀yẹ̀ ni. Sori content ta nílẹ̀ is like pa àti ṣògùn owó èèyàn kan tí ì máa jẹ́ ni. Show you the only thing tí mo fi pa need is just the financial aspect nìkan la ṣe ń làkò tí orin bá wọ street tí a bá release orin ó dá mi lójú let me say um, i am one oh one no let me say i am one fifty percent sure But tí only bá wọ street ó máa trend ó máa make waves ó máa mọ̀ wá all over. see let me tell you Shuri i don't know the the, the problem we are having in this country. Ah, tó jẹ́ wípé ẹni tó bá any talent ó máa ṣẹ̀ṣẹ̀ tún olówó ara ẹ̀ kó ah. Why is it like that? And all this thing doesn't happen in the western world. Who can share ṣẹlẹ̀ bẹ́ẹ̀ anybody tó bá ti simple idea báyìí Oh my kẹ́ I want òyìnbó máa máa kẹ́ ni ọmọ máa gbé kékeré báyìí they are ready to spend the whole of their life on on on on, on that person. but who can share ṣẹlẹ̀ nílùú àì a wala. wàhálà I agẹ́ẹ̀tì owó àṣẹ orin àwọ̀ studio àṣẹ everything orin tí wàá rẹ́gì tán àṣẹ́ǹd orin káàkiri mi ì tí ì rẹ́kọ̀dù olùbẹ̀tà àti send orin yẹn sí o wasbury record àti sẹ́ǹd ẹ̀ síbẹ̀ marvins àti sẹ́ǹd ẹ̀ síbẹ̀ starboy àti sẹ́ǹd ẹ̀ síbẹ̀ dmw àti send. i mean look at it àti sẹ́ǹd ẹ̀ sí YBL, gbogbo wọn àti sẹ́ǹd ẹ̀ sí what the hell what is going on in this country ah ó yẹ kí gbogbo ọmọ help ara wa ni now. ọ̀rẹ́ ṣọfẹ gbọ i can feel your pains ibi tí mi fi kí problem wà. Wow ó ní pé ó dàbí kébi gíga láti ń bẹ̀rẹ̀ like I'm seeing it from another angle like um, why don't we start from the record labels that on the same level with us like táwọn ọ̀ṣẹ́ try láti make orúkọ ṣé understand because tí abala lọ bá record label tí ó ti lórúkọ fine àwárí and the content àti ní nǹkan tá a mọ̀ pé ó wà sellable wá ìta ṣe wá àwọn small record labels tó jẹ́ pé àwọn náà ṣe ń try láti build orúkọ wọn kọ́ ń try láti come up àwọn náà ní ah àwọn náà àwọn guys yìí o tó máa lórin tó máa fáwọn táwọn náà máa fi blow àwọn tó sì lórúkọ yẹn kí ló tún ní kí ló tún wá orúkọ wò lọ́wọ́ wá la need orúkọ so a need ẹ̀ńtẹ́ ká máa jọ máa help ara wa àbí báyọ̀ adẹ́nsógbè látẹ̀kọ̀ wò tiẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ tó wà lẹ̀ kòkó ẹni. Hey guys kí lẹ bẹ́ẹ̀ kí n sọ ṣebí ok tiwọn náà ṣebí mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo sọ fún yín pé ẹ jẹ́ kí n add lyrics mọ́ lyrics kẹ́ tó submit clips yẹn fáwọn ẹ̀kọ́ lè bẹ̀rẹ̀ but ẹ lis ten sí mi tí mo mọ̀ pé èmi bí pé tí n bá add more lyrics tó wà like lyrics tó wà ok mọ́ at least wọ́n máa accept ẹ̀ na. kí ló sọ lẹ́nu tí o dùn ẹ àtúntò aláṣẹ break ẹ o tún ń ran ṣan ṣáfẹ́ sọ̀rọ̀ tán ẹ jọ nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ tèmi gbọ́ ẹ̀ tí mo fi ti ara mi gbọ́ ẹ̀ níbo ni lyrics mi tó fẹ́ kọ ló fẹ́ dúró sí i ibo ló fẹ́ kọ́ sí bẹ́ẹ̀ space wo ló wà tó fẹ́ dúró sí bíbá. ask him. tell me. ọ̀rẹ́ ṣo fẹ́ gbọ́ rubbish lọ́rọ̀ tó ń sọ àsìkò <laughs> ọ̀rọ̀ nínú ìlú sórí ẹ̀kọ́ ọ̀nà máa gbọ́ sí ti ara rẹ̀ orin tá à ń gbọ́ yìí torí bá ṣe ń kára mi tá à ń sọ ẹni tí ló ló sọ wípé kò ẹ̀ lírìsì kan kíní kan ó kè jẹ́ kí n bí ẹ́ ká tẹ̀ wá assume wípé àwa náà tẹ̀ wá fẹ́ act stupid má bínú òbí jì tiẹ̀ kọ́ wá nípa fẹ́ gbà kó wá lírìsì kan mo jọ sọ fún mi ọ̀fẹ́ ni ṣàmà wọ studio àmà ní pé òkè o ẹ àrùn ti forí nǹkan sí ọ̀fẹ́ náà máa ṣe àbí a ní book session. mo mọ̀ pé kò ń ṣe free but nǹkan tí ò yé yín ni pé èmi ní èmi ní plans fún yín guys mo nípa wọn fún yín mo mọ way mo fẹ́ fi gbowó lọ popsi so that ẹ lọ book another section then since tí bá ti complete kìíní ibà a lọ book another section ẹ add more to that review. ẹ bọ ṣọwá sẹ́yìn fáwọn abẹ́rẹ́. jọ̀ṣẹ́ yìí béèrè. tell us now you suppose to tell us now àmọ́nú ah, ah, ẹ̀ now. <laughs> kò sí wàhálà bọ̀ èmi ní plan fún yín ṣá òun náà lẹ ti ń gbọ́ èmi ní plan fún yín màá gbowó lọ́wọ́ popsi then a máa lọ studio and add more to that lyrics then we take it from there i'm pretty sure with God grace everything will be fine. okay fine agreed. but èmi máa advice you pé ká ṣe orin mi. yeah because tabana kò lọ rówó àkọlọ waste ẹ bíbá kan waste ẹ. àkọmọ waste owó ni. ó ti make sense. àti ṣùfẹ́ lọ sí studio bọ̀bọ̀ maybe you just think write another lyrics ká ṣe orin mi entirely orin fi pọ̀ sí fún wa. àbí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi believe nínú orin ilé bó máa blow. orin ti blow rẹ di gbogbo. ẹ ṣe jẹ a ẹ jẹ kun kò tiẹ mo ti complete. ok ok ok ẹ jẹ ẹ jẹ kò tiẹ a dé lé no problem but this one i'm listening to. man tó bá ti jáde. banga. so mo fi ilẹ̀ báwo bèbí yẹn gbẹdú gbẹdúwé ni bọ́ọ̀sì. bí ti ẹ bá a ṣe. dádì mo ti gbọ́ gbogbo nǹkan tẹ̀sán they promise me pé i will make use of it. that's my girl olúwa ti ṣe let me tell you one fact èmi ni bàbá ẹ i am your father mi ò dẹ̀ lè ṣe ẹ́ darí if you actually do if you make use of what i have just said you will know that sky is not going to be your limit but your starting point. Hmm. I will, Daddy. But Daddy, ẹ pé mọ́ sí mi, ọ sọ pé àwọn ò ní pẹ́ dínà ṣá. Á padà wá bá mi Mommy, bì mí. Ẹ kú lé o. Not quite long. Ah, okay. kí wá ni Baba, àtọmọ rí akọ́njist náà ni are you jealous? Mm. you know pé o èmi àtọmọ mi kan ń sọ̀rọ̀ ni. báwo wà ní kílẹ̀ jẹ. ẹ mo ṣe wá òkè. ẹ ṣe wá òkè o ò ṣe kankan fún dàdí ẹ. lọ èmi mo ní kó má ṣe kankan ẹni tó bá lè. ti ṣe. sir. do you really love me? do you love daddy? yes sir. you sure? yes sir. I like you, you know me àti mọ́ mi. Ah, ah, ẹ ṣe máa bèrè irú yẹn lọ́wọ́ ẹ of course èmi ló like too dájú mi mo láìkọ. ẹ orí yẹ àbí nǹkan ń ṣe ẹ ni bàbá ẹ ẹ mélòó lórí bàbá ẹ náà sẹ èmi àti ẹ ta jọ ń sùn ta jọ ń jí. ọ̀nì màmá ní kí n kí yín wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ yín gidi gan-an mo really appreciate nǹkan fẹ́ fẹ́ sí i ó oh. ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín o pé òkè òkè báyìí lọ́wọ́ fún mi gbé o ọwọ́ oh. yóò ní wálẹ̀ láíláí. àmín àmín jésù wọn máa rọpẹ́ dákẹ́ àná dáadáa làwọn náà àwọn àná nìyẹn àwọn àná nìyẹn. wọ́n lè máa jẹ ọmọ á lè jẹ ọmọ. àmín o àmín àmín lágbára ọlọ́run ẹ ó yá kí wàá lè fẹ́ jẹ. Hmm. ìwọ náà wọ kíchìn kó ṣe kọkọ fún bàbá ẹ náà wà kan lọ kìíní fún mi plantain. just that. Mm, just that epo pupa gan ni fẹ́ What are you doing? Nothing, sir. How do you mean nothing? Kill ló dáàdì mò ń try láti ṣe àwọn review kan ní review? bet. did I hear you saying review? bet kí review what are you reviewing? let me have it. jẹ́ kí n gbẹ fún mi. ọmọ ẹ gbà mí. bọ̀dé. so gbogbo bí mi ṣe ń làkàkà pé kó lè jẹ́ èèyàn kó lè di lọ́yà kó lè ní future orin nìwọ náà ń kọ ní school àbí. no mi kò. shut up shut up your mouth gbé ẹnu ẹ dákẹ́ i say gbọ́nà tell me ṣé nǹkan tó ń ṣe rèé tó fi ráyè concentrate sórí studies ẹ àbí bẹ́ẹ̀ kọ́. no no. Hey, hey. so tó bá qualify ẹ̀ sìn orin ló fẹ́ lọ máa kọ ní chamber ẹ̀ àbórin ló fẹ́ lọ máa kọ ní court ẹ̀ ìwọ náà fẹ́ máa gbé o fẹ́ máa gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀ rẹ̀ di kó máa fa kínní níwájú kó máa ṣe yọ̀ yọ̀ ẹ yọ̀ yọ̀. ẹ all right someone like you I know better to deal with you mo mọ tí màá ṣe o I will talk to your mother first then I take my decision. I'm so sorry sir. I'm sorry, I'm sorry sir.

mo ń bá sọ̀rọ̀ ó kàn ya létí lápá ọmọ tó jẹ́ pé asọ́nilẹ́nu ọmọ ló kàn fẹ́ yà ọmọ. ìwọ náà gbọ́ fúnra rẹ gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu màmá bọ̀dé sọ̀rọ̀ ló ń sọ lẹ́nu yàrá trash ó tọ́ ọmọ kan tì ọmọ ẹyọ kan ṣoṣo ó tọ́ tì ṣé o mọ̀ ẹ́ pé ọmọ tí ẹnu ò bá ká irú ọ̀pá mẹ́wàá ò lè ká ni look let me tell you ó ti sọ fún fúnra rẹ̀ this is gonna be the last chance sórí ìgbàkigbà i repeat it anytime tí n bá tún ká ìwà pálapàla àbí orin òṣì tó lóun fẹ́ máa kọ yẹn that will be the final. ẹ ẹ jẹ́ ká fi ẹ̀lẹ́ mú ọ̀rọ̀ yìí mi ṣà ń sọ o ẹ yẹ ká fi sùúrù mọ owó ọ̀rọ̀ yìí mo ń bọ ọmọ yẹn sọ̀rọ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ọmọ púpọ̀ ní lọ́wọ́ wa òun nìkan ló wà lọ́wọ́ èmi àti yín.

but ẹ ṣe ẹ wá èwo lẹ tí wọ́n ń bínú lọ sí ẹ ṣáà ti sọ̀rọ̀ adẹ̀ ti gbọ́ bọ̀dé bọ̀dé tí ó dẹ̀ kí n ṣe pé mi kì í bá ọmọ yìí sọ̀rọ̀ ó dẹ̀ mọ orú èèyàn tí bàbá ń jẹ o èmi ò fẹ́ gbogbo eléyìí o tó sọ̀rọ̀ ẹ̀dọ́ wọn sàn tó ń kó pọ́npọ́ báyìí ẹ̀ lọ mọ́ mi lọ́wọ́ ń sìn ó nìyẹn ọmọ tó yóò bá dà sí yẹ́ ẹ̀ ọmọ tó bá dà òun ní ti bàbá ó rántí sìn pé lánàá dájà ni. thunder ṣé o ti sọ mí dọmọ èkó àná àbí o fẹ́ máa hàngì mi kó máa dùn mí lé àbí irọ́ àtànẹ́kọ̀ọ́ tún ní máa rà láti ni kí ló sọ kí káńdà mo máa rí ẹ ẹ mò ń sọ sí i kọ́mọ́dà ti gbọ́ mi ẹ̀ ìmọ̀ àwọn akọ́jọ́ lẹ́yìn mi màá wọlé sínú lẹ́yìn bí fáyọ́sì o. Ah, èmi ò mọ ẹni ọkọ kí àárọ̀ dalẹ̀ o àbá ogun ẹ̀jẹ̀ o àwọn ọmọ tàṣí sílẹ̀ mi jọba àjẹkọ́ o. máa yí mo fún ẹ thirty minutes tí ìgbà tí kò bá retí mi kò bá retí mi lẹ́yìn ni o mo ti gbọ́ mo máa rí mo jẹ́rìí ẹ náà kò sí wàhálà mo ti gbọ́ bọ̀ ó ṣáà ti yí ẹ. All right. Ah, baby ó ti yẹ ó jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ṣé mi dẹ́rù bá yẹn sìn ká tó kó mi bá mi ara láti ṣá ọ̀nà. bébí ọ̀n ṣíìtì mi. ṣíìtì ẹ̀mí ti bá wọ. mo wà mí o. ìdílé tó gbó wàá bá ń ṣàdébà ti ṣọ́ọ̀bù ṣé o mọ̀ ẹgbẹ́ ṣọ́ọ̀bù tá a ti tajà nìyẹn ni ibi tó wó ti ń wọlé nìyẹn ìwọ náà bóyá wà yín sìn ooo kò ń ṣe kékeré tó bá ń lọlé o máa gba transfer ẹ ṣé mo ilé alẹ́ gbádùn ní mi. blues mi bá wo ìṣòro òun wo ìwà ẹ̀ ní ọ̀rọ̀ òun dàbí atm káàmù ó wọlé ìwọ gbọ́gbọ́n ní ìyàwó ó ti yẹ ọlọ́run ẹlẹ́dà ó ti yẹ hmm. oúnjẹ ṣàwà ní kìí ṣe tó bá ti wọ ẹni kò sí wọn kó tó lọ dáná kọ́kọ́ wọnú fisa bá mi gbé jáde wá wọn gbé jáde ló máa jẹ́ kí n jáde èsì ẹ̀rọ bá ń gbé jáde yẹn kí wọ́n gbé jáde sí bá gbé jákè sí bá mú ẹ bá jákè yamayama bá kó bẹ yẹ dìgbà tí. ẹ wò mọ́mì kí ló ti dáàdi ń ṣe bẹ́ẹ̀ yẹn àti ẹ̀yin náà ẹ̀ máa bá wọn sọ̀rọ̀ ṣé mo sọ pé mo ò ṣe nǹkan tó fẹ́ kí n ṣe ni at least èmi ni mo mọ̀ ti máa ṣe kàn báyìí gbogbo àwọn gbogbo àwọn kinní ìpapọ̀ tí kàn ò dídí kan lọ́wọ́ àbí mo gbọ́dọ̀ wálé ni àbí mo ti ní carry over rí ni mọ́mì. lóòótọ́ ni ọkọ mi ò bòdó wálé rí ò dé gbé carry over wa ṣùgbọ́n bàbá ẹ ẹni tá a ti mọ̀ látàlẹ́ àná ni o tí ò ṣe gbéná wojú ẹ lóru ó dẹ̀ mọ́ tó bá ti sọ pé nǹkan báyìí o òun ò fẹ́ kò fẹ́ náà ni ó mọ̀ pé mi sọ̀pọ̀tì music ẹ̀ tó ló ń ṣe yẹn bọ́tì orí ló mọ iṣẹ́ àtìlà olú ló mọ lọ́là lọ́là á dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ yìí ò ṣe ìyẹn á ṣe ṣùgbọ́n bàbá ẹ̀ kò gbà bẹ́ẹ̀ kò understand. ẹ̀yin lè máa jẹ́ kí dáàdi understand at least gbogbo àwọn colleague mi ní school gbogbo wọn náà ní one or two things tó ń ṣe after school and this music of a thing uh, ah, mọ́mí i have the talent and mo dẹ̀ fẹ́ kí dáàdi pa talent yẹn mọ́ mi lára ọkọ mi gbogbo ọ̀rọ̀ ẹ ló yé mi mo understand ẹ ṣe bẹ́ẹ̀ mi lọ́lọ́kọ̀ tí mo wọ̀ ẹ́ wá sáyé sórí gbogbo ọ̀rọ̀ ló yé mi but bàbá ẹ wò understand ẹ mọ́mì mo ti gbọ́ ogun kí ni ogun tẹ fẹ́ yẹ kí n ṣe báyìí. good ọmọ tí mo fẹ́ kó ṣe mo fẹ́ kó fojú sí ìwé ẹ̀ kó graduate as a lawyer láti mú èmi àti bàbá ẹ̀ dùn ṣé wàá rí lẹ́yìn yẹn gbogbo àyè ló gbà ẹ́ nítorí kíkọ yẹn orin yẹn mi ìfẹ́ kó gbé wá sílé sórí orin yẹn máa ṣe ní ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ àbí ní school má gbé wá sílé rárá má tẹ̀ gbé dé sàkánìbà bẹ́ẹ̀ àtọ́. àwọn ẹgbẹ́ ti dìde wọ́n ti wẹ̀ wọ́n ti lọ bí iṣẹ́ ó sì dùbúlẹ̀ òṣì síbẹ̀ òun náà òun sùn dídá fún mi kan lọ lọ́ṣọ́ fún mi jàre. báwo ni ìyàwó mi gan ṣe rí mi sí tí n bá dún ṣó gbọ́dọ̀ sọ̀rọ̀ ni. irú yóò pè mí sọ̀rọ̀. wíyí lẹ́tọ̀ lọ́dẹ. pa á lẹ́ni pa tó jìyàn ọba fọ́ ó máa wo bàìbàì ni o kàkà kíkún lè pa mí màá ya kúrò nílé ẹ̀. ṣojú oúnjẹ ni. what do you mean ṣoúnjẹ ni ọjọ́ wo ló ṣe fún last. wá bọ́ sínú bathroom ọṣẹ wà ń bẹ omi wà ń bẹ satisfy yourself. èmi. yes. kémi ṣe sopi. ẹ kí n gbọ́ sọ̀rọ̀ ó tọrọ kù lára yín máa bá yín sọ. mo ṣe mọ̀ pé ó ní problem torí ó ṣe é nu mu kutu ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ẹ̀ inú ẹ̀ ń dùn just want to know who this dog is. Mm. It's not every home that is 100% perfect. Gbogbo wọn daṣọ bó tí wọ́n ní. Tí ìyàwó ẹ bá ti lo oògùn fún ẹ tó ti bá yé ìwọ jẹ, ṣé oògùn yẹn mímí náà ni? Ìyàwó mi ni mo fẹ́ rí. So ìwọ níyàwó Kúnlé? Gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá kò sí kankan nínú wọn tó lè gba kọ́ńkọ́tà tí àwọn mi fi máa ń lọ mi nílé. Kí ló sọ? ọ̀rọ̀ ìfẹ́ wọ́n dàbí ọjà òkùnkùn. kó má lọ dá ẹ o ló dá ẹ o yàgò bá kótó palẹ̀ yàgò bá kótó palẹ̀. àwọn olórí burúkú má ṣàǹfààní tó jẹ́ kó lọ sọ́fíìsì nìyẹn. I've just played this morning we're having fun already. fun indeed. even though our colleagues with mo máa ń fún wa fún ní ride just because of you mi lè fún wọn ní ride. Hmm, ó jẹ̀bi ó yẹ kó gbé wọn sórí kó máa lù wọ́n bọ̀ mú kọ́nà tí ẹ bá ń ṣọ́ ibi tó bá wà. ìkọ̀kọ́ mo fi jẹrẹ apá rẹ tó lóbìnrin náà ah, ah. ṣó nìkan lórí lóbìnrin tó wà láyé ni there are many fishes in water and a lot of fishermen to carry. wo wo wo bó ṣe fi design gbogbo jàrá yìí ọkùnrin mi náà design ẹgẹ lẹ́yìn tó bá kú tán fámìlì tèmi ṣó yáwó rẹ ni. tí bá gbà ojú ẹ wàá dáhùn tèmi fẹ́lí. ibo ni tẹ̀ ìṣe báyìí fún mi ẹ bá mi gbówó yìí náà ewu ni kí ni tẹ̀ ìṣe báyìí ẹ bá mi wá tẹ̀ máa jẹun bẹ́ẹ̀ kí àbẹ̀wò ni question ìṣútẹ̀ bíi lọ́wọ́ mi. Don't tell me your girlfriend is not my kind. No more. If for which dictionary? Basketball is a fair lele. Tó bá gbà sọ́tún, a tún gbà sósì. Èmi kẹ́lẹ́. Mo gbọ́ kìsà. I know you. Please, hmm. um, lost. I'm kí forí burúkú kí ló mo ní pé wọ́n jẹ́ léṣe kí ló pa ikú girama. èmi àti ẹ wà lẹ́kọ̀ọ́ under how many minutes èèyàn wá wá ó sì wá ní ẹ̀pọ́jù láti pè orúkọ ẹ. ẹni tí ọ̀fà ìfẹ́ tó bá bá orú ẹ̀ kò ń dùnyàn ní surface hmm. àti inú ọkàn wa ni orú ẹ̀ ti máa máa wẹ́rù ọ̀rọ̀ yìí. bá ṣe kọ́ bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ máa ní ìdí owó má sì jẹ́ máa sanwó mi wọ́n máa fẹ́ tọ́ mi dùn mí nà má jẹ́ kó máa pẹ́ èmi wọ́n ti mọ ẹ̀sùn láti ọkọ̀ gbọ́ máa sanwó èlé lẹ̀ ni lè sọ lóṣù mẹ́fà o lè sọ lọ́dún kan lẹ̀ kémi ṣá máa gbádùn tèmi ọmọ pé láfíà lèmi wà mi ò nápa iṣẹ́ nà kò ṣàwọn ọwọ́ mi bóyá rí òun ló dá alẹ́ yìí bọ́n tí wọ́n bá ti fẹ́ mi tẹ́mi ti ń láfíà gbòòrò táwọn ọmọ gbòòrò ti ń gbádùn àjọ ah, fẹ́ kí n bàtà jẹ́ kí n má lè rìn títí mọ́ ni. Ah, ṣé o oh. gbọ́ rẹ̀ ṣá ṣé o gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń jáde nígboro ẹnu ẹ̀ jọ ṣé wo gbéṣẹ́ kan síbi kan fún mi tó ní kó máa mówó wọlé fún mi. Ah, ó dé pariwo pé kí n máwèé wá kí n máwèé wá kí n máwèé wá ó tọkọ sí mi lápò tó ń tọ́ tó ń fẹ́ tọwọ́ bọ̀ kí n kọ́ jáde fún ẹ sórí gbogbo ìtí mò ń fún ẹ yẹn owó hopkip tí ọkọ mi fèmí àtọmọ ní fúlàṣọ àìfún ní mímí ìṣiṣẹ́ mi ò ṣiṣẹ́ ọ̀gá nìyá múdà kí ló dé mi ò ṣiṣẹ́ o owó tọkọ mi fún mi ni àwọn èyí tí mò ń tèrè fún ẹ̀yẹ tó wà ní sùúrù fún mi ni ó máa sọ fún mi bí ẹni pé o kówó fún mi dání pé kí n máa kówó yẹn fún ẹ. kò yẹ mi sí kò sọ́bọ̀ ń dọ̀rẹ̀ ẹ kò sí màálù tó ń pánlé ya òun ta ni màálù bàbá àfihàn máa máa bàbá ìyàwó bàbá olówó ni ẹ̀ nà òun ni òun ni òun gúúsì ló gbé wáyà bí ẹ̀ fi òun ni gbogbo mọ́tò ńlá ọkọ̀ bọ̀ ọ̀gìnrín ló gbé wàtà èmi yìí lẹ́ẹ̀gì ẹ̀ kiri ni bẹ̀rẹ̀ ní kò sówó ṣé ẹni tó ń lówó máa ń lo mọ́tò àbó máa ń gbé ẹ̀fì ni ah, máa fẹ́ mi lówó ìyàwó lọ́ọ̀yà ah, ah, máa fẹ́ mi lówó máa fún mi lówó tó bá fẹ́ kí gbogbo ẹ̀ kí máa yí gbogbo ẹ̀ lórí àwọn àyè sókè máa fún fọ́ọ̀lù tán máa yí látọ̀hún tán everybody á gbọ́ fóònù wọn máa rìn tó máa fa béètì mọ́ wọn lọ́wọ́. ó dáa ó dáa mo ti gbọ́ ẹ farabalẹ̀ kò tí ì tó tó bá rí pé mi tí ì dẹ lóhùn mo sì ń ṣàpọ̀ ní mi ṣiṣẹ́ ẹ̀ ah, mi ṣiṣẹ́ ẹ̀ tó bá jẹ́ wo lo lówó tí mò ń tọwọ́ bọ̀ tí mò ń tọwọ́ bọ̀ ṣó ní béèrè nǹkan tí mò ń fowó ṣe ni èmi náà ní láti fọpọlọ sí i náà so tó bá béèrè lọ́wọ́ mi tí mi bá tí ì rí mu wá ó yẹ kó mọ̀ pé mo sì ń ṣàpọ̀ ni má kúkú kó wá fún ẹ tí mo bá ní ẹ wọn ní sùúrù fún mi jọ torí Ọlọ́run ní ìfẹ́ gbogbo èyí ń ṣe yìí. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ bọ̀ má jẹ́ kó máa pẹ́ pé máa nídìí owó anytime any day máa nídìí owó máa nídìí owó mọ̀ pé bá dé ta lavish man ní mi àwọn ọmọ mi dẹ̀ máa ń dúró dé mi ń gbòó ni bàbá àgbà ọmọ sọ́sọ́ bí owó ọmọ olóye tí ò sọ lóore nígbà dẹ́ kó owó débẹ̀ ọmọ àjọkọ̀ fẹ́ kọ́ lé mi ń ẹ kò sí jáàmù kó máa jẹ́ kó máa yá kíákíá ni. ṣé bí mi lè máa lọ. ọ máa lọ báwo yẹ ìgbà mélòó wa náà nílé nílé ẹ̀ náà ṣókù ọdún kan ajájèjì sáyé nígbà ìyàwó níyàwó bíi tiwa ọkọ lọkọ lè nínú káyé ó fẹ́ jàre yàwó ní tìjú ni ìyàwó níyàwó ni mí nà ọkọ lọkọ lè nínú ọ̀nà. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ àwọn Ah, ṣe yìí guys yìí náà ẹ máa wù táìmù ti lọ náà ṣọ́jú ìbàdàn bá perform tó èmi kan tí mò ń gbé lọ́nà ni mo ti ṣe tán mo ti dé bí ìbà ṣáájú ni kí ló ṣẹlẹ̀ náà. we are just trying to make things right. ṣòro yìí á ní láti máa yẹ can make everything perfect. ẹ bọ̀ ilé láti ṣe àárín àti so that bàbá débẹ̀ á lè jíjà gbogbo crowd yẹn ó ti yẹ ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ eh, nìyẹn. mo ti gbọ́ at least ẹ jẹ́ ká máa lọ báyìí táìmù ti lọ farabalẹ̀ a gbọ́dọ̀ rí azara wa ká get àwọn steps and everything ká má lọ fọ́nbù náà ṣé gẹ̀ẹ́rọ àárí ìṣòro délé tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ pé yọ̀dá sẹ́ẹ̀kì ti kàn if no be me you dey talk say you dey rehearse no be say na on top phone you dey since wey you dey talk with your babe tó ń parọ́ ká ní kò ṣe mí ni orí babe babe ló ti máa bá o. guy o mọ awo tó wà nínú ọ̀rọ̀ tó à ń sọ yìí náà kí ló ṣe é náà. ẹ ṣe mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí sí ẹ jẹ́ ká máa lọ dáhùn ti lọ. ọ̀gbẹ́ni máa fún lẹsí mi ní ní kárí wa tó fẹ́ gbọ́ awo kó tó ń ṣe ìranù tó jẹ́ lọ ṣọ́ra ẹ̀ tó bá lọ kàn sẹ́fà lọ dórí sẹ́fà bẹ̀ sí lọ kọ́ bẹ́ẹ̀bù i love you babe àti máa lo ṣáìnì ẹ̀ mọ́ ṣáìnì. ó kò lè wá ẹ̀kọ́ ó lè wá ọjọ́ ìjà ẹ̀ ẹ̀jẹ̀ àṣọyọ̀ ọ̀rẹ́ mi jẹ́ kí sọ fún ẹ. pé tá a bá wà lórí stage ẹ̀ if anything tá a bá kọ energy làwọn èèyàn fẹ́ wò. ṣé o òòdì la ká bẹ̀rẹ̀ sí búkúrà wọnú aago tá ṣe gbogbo ẹ̀ kó o lè ṣe ṣe báyìí lórí ìfọ̀rọ̀ òkè òsì òsì máa lọ lórí ìjà àgbò ìfọ̀rọ̀ òkè ìfọ̀rọ̀ òkè ìfọ̀rọ̀ òkè Ah, no chance no chance ẹ padà wait. baba we artists. Eh? a dẹ̀ wọ lára àwọn tó perform there yes just allow us ká wọlé. alaye miss you na wetin you dey talk serious Now we be artist we are here for show. baba wa perform àwa artist àmà kọrin balẹ̀. ṣé two face lẹ́yìn àbẹ́ ìjẹ́ lálámìlẹ́ tí bá gbá ilé etí I ah, affect ìpínlẹ̀ mẹ́wọ̀. ẹ wọ ẹ wọ ẹ wọ.

yes now because I want that money. as artist I'm a ọmọ ológo fọ́ọ̀jì to draw proper dálẹ́yìn. I'm ìwọ artist náà náà lọ rí ah! okay kò sí wèrè ẹ má wọ orí i'm you go see me for a street you go dey beg me i don't go answer you don't worry make you no say no worry. ẹ kò sí ìlàjọ wàhálà kò sí wàhálà kò ń sin àbí. no sir mo mo kọ̀ lọ kí wọn and oorun gbé mi lọ and before I woke up it was late and mo ní kí kí n sùn mọ́jú. you are very stupid you are a stupid boy. Bọ́dé. Sir. so gbogbo bí mi ṣe ń làkàkà tí mò ń try láti kó o jẹ́ èèyàn ìpátá ló fi kó yẹ kó o ṣe ní ìgbésí ayé ìpátá ló fẹ́ yà. Shut up! Keep keep quiet. When I talk, you don't talk. You keep your mouth shut permanently. Bọ́dé tí n bá ju nǹkan fún ẹbí tó wà ẹ̀ wà láti hospital. o fẹ́ máa waste owó mi àbí. o fẹ́ máa fowó mi ṣòfò àbí bẹ́ẹ̀ kọ́ now let me tell you henceforth I'm not gonna pay your school fee all this handout stuff no more I will not sponsor you anymore period. no. ṣe tó fi máa rówó rán rẹ̀ ní school àbí ọjà kí ni mo gbé kalẹ̀ tí mò ń ta àti máa ní mo fẹ́ràn dáàdì bọ́dé mi ò fẹ́ yẹn o tọ́mọ bá ṣẹ̀ ẹ jẹ́ ká bá wí tábàdẹ̀ ti bá wí ó tọ́nà nìyẹn ìyẹn ò ní pé ká dọ́gbọ́n ó máa yẹ responsibility sílẹ̀ gbogbo style yẹn ò lè work o style yẹn ti work rárá ni kò work. What's your problem? Eh? What is your problem? ìwọ ló máa sọ nǹkan tí màá ṣe fún mi ni sórí bí mo ṣe máa ṣe nǹkan mi ò lè yí padà I am not giving him any time ibi tó bá wù kó wọ́wọ́ lọ ibi tó bá fẹ́ kó wọ́wọ́ gbà I don't care. yes. ṣé tó bá lọ jalè náà ẹ kẹ́ I don't care. oh yes. tí wọ́n bá mú tó bá find them guilty máa padà Oh yeah. ṣé o rí ọmọ tí a bá ń bá wí tó ń warùn kì ó yẹ kí wọn náà mọ̀ pé òkú parun ló ń lọ now tó ń ti decide wípé òun ò ní tẹ̀lé ìlànà tèmi èmi náà ti ṣetán láti jáwọ́ lọ́rọ̀ ẹ̀. ẹ wò ẹni sùúrù o agídí inú yìí náà ni problem tẹ ní life yìí o agídí inú yìí náà ni o tọmọ bá ti ṣe ẹ jẹ́ ká bá ọmọ wí kí gbogbo nǹkan kódà ìwọ sí ìlànà ẹ padà tí ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ máa kí àní o torí ọmọ yẹn àjọbí ni adẹ̀jọ́ máa pa tọ́ ni. ó dáa ṣe ó ti fúlẹ̀ jẹ́ kí n tún wá sọ jẹ́ wọ́n á sọ tuntun fún ẹ ẹ́ tó bá tún gún mi gàràgàrà yé tó bá tún gún mi gàràgàrà I will send him out of this house. wọ́n lè jáde pátápátá kò dẹ̀ sí baba ńlá kú anybody tó lè bá mi sọ kí n gbọ́. ó ti yé mi ah, ah, ah, ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rọ̀ yín ò kì í ṣe ojú lásán mọ́ ó yẹ ká wá nǹkan ṣe sí ẹyẹ kẹmi sọ kọkọ fún yín kò síbi kankan tọmọ mi lọ o torí inú lè bàbá ẹ ló yìí ẹ eh, mi gbọ́. ẹ ṣí gate fún mi ẹ kúrò lọ́nà kẹjẹ nkọjá náà. Ah, ilé tẹ̀lé mi bàtẹ́ lé junior ẹ kúrò kẹjẹ kọjá ọ́fíìsì tèmi rèé ẹ jẹ́ kí n kọjá mo ní mo ti ṣetán mo ti ń lọ lémi ṣé mi lè kọjá mọ́ ni. Ah, kí ló dé pa ẹ lè kọjá àbọ̀dé oníbẹ̀ tí máa wà speaker of me now. yes kí ló dé wà Russia ẹ ẹ wà Russia wọlé tó wà Russia jáde wá. kí ló kàn yín pẹ̀lú ìgbà tí mo wọlé àti ìgbà tí mo jáde kí ló kàn iṣẹ́ yìí mo wá wá ni. ẹ eh, ó yá ẹ má bẹ̀rù jẹ́ mọ̀ pé ẹnu òbí fún ojú yín mi ẹ yí bẹ́ẹ̀ náà wà nǹkan lè wà business of. Hmm bàbá yìí bàbá yìí tí ẹ bá fẹ́ kan àbùkù tí ẹ fẹ́ kí n rúùtù sí yín ó yẹ ṣí gate fún mi. Ah, irọ́ èèyàn tó wà rúdù gan lè mú ọlẹ́kì bọ̀kẹ́ tó rúdù sí mi màá wá ọ̀hún fún gate fún mi. olórí bobo ìwọ ọmọ tẹ́lẹ̀ kó máa padà nígbà wo tí bàbá tó ti wọlé mọ èdè lé bó ṣe wà rọ́ṣínà wà ẹ̀ta bẹ́ẹ̀ ló ṣe máa wà ọ̀rẹ́ṣínà kó bá ṣé kò mọ̀ kó máa tẹ̀ olóòlò wọlé ó mọ̀ pé olórí oko yìí ti dé ìwọ ó rò pé lè wa of tiffin of pikin of eh, of our chief yẹ but èmi kan láì pé bírèmì ti wà dormant ṣé nígbà tó ti kọ́ wọlé kí n ti gba owó tèmi ẹjọ́ kí ni mo dúró sí kò dá kéèyàn wà dormant of brain ìwọ gbé obìnrin wá sílé ọlábọ̀dé o gbóbìnrin wá sílé good o fẹ́ kí n jẹ́wọ́ ara mi ni màá jẹ́wọ́ fún ẹ ṣebí tó fẹ́ ni ẹ yes good ó dá tó ní sásìkò. ọ̀dẹ̀ ọ̀bọ idiot you nonsense look ọmọ ẹni court ó gbé obìnrin wá sínú ilé gbé obìnrin wá sínú ilé òun fi yé mi wípé kí ni màá ṣe kọ́ yẹn ẹni tó bá dẹ̀ ní kí la máa ṣe la máa ṣe kọ́ ọlábọ̀dé I have warned you twice this is your third time màá dẹ̀ jẹ́ kó mọ̀ pé èmi ni mo nílé èmi ni bàbá ẹ̀ èmi ni bàbá ẹ̀ ní tí n bá fẹ́ ló máa bá mi fẹ́ now this is my decision I am giving you just two hours I repeat wákàtí méjì péré get inside that pack your things and leave my house ó gbọ́ mi. máa ní sùúrù ìbínú ìbínú ìbínú iná ni ṣé kíní kí ló dé bẹ fira yín balẹ̀ náà ọmọ gbé girlfriend wálé àbí obìnrin wá ọmọ wálé ẹ̀yìn yẹn ṣe wá kíní ó ṣe wá nǹkan bàbàrà ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni kí ló máa ń ṣe yín gan ẹ ẹ fọkàn ara yín balẹ̀ jọ. mama bọ̀dé ta tẹ̀sí. ṣé kò tí ì tó ológun mú obìnrin wálé ni. torí bó ti ní òun ó kéré obìnrin. ah irùngbọ̀n tó fi fertilizer sí torí pọ̀ ní irùngbọ̀n àbí. mo ti gbọ́ ẹ ṣàfọkàn eh? ara yín balẹ̀. that's your problem that's your problem if you are not comfortable with my decision you can follow it look like i said two hours tí n bá padà sínú ilé tí n bá padà wá báyìí you will blame yourself. kí tiẹ̀ ní gan kí ni olówó ń ṣe ọlọ́run darí àṣírí ẹ̀ lóbò èwo ni gbogbo yẹn ó ṣe tiẹ̀ nìyẹn ṣe tọ́lọ́run o kó jẹ́ kí n sọ fún ẹ sìn ó ṣe tiẹ̀ ni ò ṣe tọ́lọ́hún because ah èwo ló ṣì gan pàápàá tó bá ní kó máa lọ a máa lọ bàbá tèmi náà kọ́lé. mi ẹ wò èmi náà ní freedom mi mi kì í ṣọmọ kékeré mọ́ tí dáàdi bá sọ pé àwọn kọ̀ mí lọ́mọ èmi gan kọ̀ wọ́n ní bàbá. má sọ bẹ́ẹ̀ mọ́ ah! n bọ́ lọ sí gbọ́rọ̀ rẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ òun ni bàbá ẹ òun ni mo bí ẹ fún ó ti yé ẹ tóró lè ní ìdí ẹ lọ́jọ́ iwájú tínú bá inú ló ṣì ń bí lọ́wọ́ tínú ẹ̀ bá lọlẹ̀ gbogbo ẹ̀ àníyànjú ah! ọkọ ní bàbá bíbá o. mọ́mi ẹ wò mo fẹ́ sáré dọ́dọ̀ àwọn báyọ̀ Um, ó lè jẹ́ bẹ́ẹ̀ ni máa sùn sí mọ́jú ṣẹ́gbọ́n. tó bá mọ̀ kó máa lọ ṣáà tètè lọ má fòrò rìn kẹ̀dẹ̀ ṣọ́ra ṣe lọ́hùn. wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ẹ ti ti kẹta bẹ́ẹ̀ gbọ́. Ah, kò burú má pẹ́ o ṣáré bó ṣe ń lọ nìyó ní lọ change aṣọ. Um, mo wà ókè bá ó wà ókè. ẹ̀ka suwisi gbóhùn sókè ìrìn àjò yẹn kò kúkú easy ẹni tó uh-huh. máa ga ojú ẹ̀ máa rí òyìnbó tó máa jata ìdí ẹ̀ máa tó lọ àròyìn ogun kò tẹ̀ bó. bóòmù lọ easy easy bẹ́ẹ̀ dákun rọra sáré ayé yìí kò sí fẹ́ nìkan ibi dáadáa máa dé àdé bẹ́ẹ̀. ọgbọ́dọ̀ débẹ̀ ni nígbà sọ̀rọ̀ bẹ̀ gbáyé rí ọ lọ. that's why me no dey carry last. carry last. all ń bọ̀ wá. gógó ó máa gbẹdúgòrè oh tọ́ ìwọ̀ oh kan lára di gómìnà. pra pra pra. Ah, it's all it's alright. it's alright. right. Ah. mo mm, really like voice ẹ eh, voice ẹ eh, nice. gbádùn no no eh, okay. ṣé àmọ́ kọ́tà máa ṣe fún mi ṣe báyìí ni manager rẹ. ah original. ẹ máa ní láti wá padà wá rí mi because àwọn ṣẹ́kọ̀ọ́ wà lọ́wọ́ mi tí mo ń treat for now so mo lè ní láti yanjú àwọn èèyàn náà ká tó ti ṣe pé ká tó ṣe pé. náà ẹ jó mi. ẹ̀gbọ́n mi ṣe mọ kó surprise mi nípa rẹ ni pé ṣe ni tẹ bá fi ọ̀rọ̀ sí next time ni ẹ lè understand rẹ ṣọmọ yìí kọ̀ọ̀kan láàṣẹ ni tó gbé sókè fún ọ. ajé olóògùn máa bọ̀ wá. olóògùn lórí mi kì í ni. dàgùn ṣòrẹ́ mi o àrùn táyà wetin my eye don see. nkójú mi ti rí. ajé olóògùn máa bọ̀ wá olóògùn àròjìnlẹ̀. owó dàgùn ṣòrẹ́ mi o <laughs> ilé mi ni kò máa sùn wá gbé kájọ máa jí ajé tó ń gbèrè. bàbá tẹ bá mọ irú rídìmù orin téèyàn bá wà ní natural life tó tó wà wọnú ẹ̀mí ẹ rí pé hip hop with spiritual life. èmi náà rí bẹ́ẹ̀ ah! ẹ mọ̀ kó tó máa ṣe fún mi eh. tàbá yẹ pé bí ààyè ni gbàgbà bí akẹ́ drop number yìí máa pè é fara mi bá o. ṣé tèmi àbí ti tẹ. lọ́nà ẹ lè fi tọrọ ilẹ̀ ṣe bọ́lẹ̀ bí tẹ lọ́lẹ̀ bẹ́ẹ̀ filẹ̀. èmi ni mọ́níjà rẹ̀ èmi rẹ̀ ẹ̀yẹ́ ìṣirò èṣirò gbóhùn sókè bọ́sẹ̀ mi sọ̀rọ̀ six four eh, eh. twenty nine seven naira. ṣé irú orin kí akọkùnrin kàkọ́ ní freestyle. rẹ́díò ah, ìṣẹ́lẹ̀gbẹ́ tẹlifíṣàn sì lè gbé ọ̀nìyàn kó gbọ́ ìyá bá sì yá bẹ́ẹ̀. ẹ tẹ ní láti rẹ́kọ̀lì bẹ̀ láwà. ẹ ní láti ní náírà ṣe ti ṣe rẹ́kọ̀lì bẹ̀ láwà so àbí láti ní kàbí afẹ́ jà ní lórí àbílẹ̀tì so no no ẹ bá wulẹ̀ ṣe yọnu lórí yẹn. kàbá tún plé sí. no no no no no. freestyle àbí. àjẹ ológun máa bọ̀ wá. dáwà sọ̀rẹ́ mi sọ̀rẹ́ wa táyà ìtì thank you mo really appreciate yín ẹ ṣe gan. ẹ ti láìkiri a. ẹ náà lọ ọ̀nì ẹni. màá màá màá pè yín mo ṣáà ti gba pé. good job guys ṣẹ́yìn náà ti rí báyìí pé orin eléyìí tí mo ṣe kọ́ tán ìṣe rí pé ó le ju ti tẹ́lẹ̀ lọ. Um, ẹ̀yin ọ̀rẹ́ ṣẹ́rù ni ti àṣẹkọ̀ tán sìn iṣẹ́ ni as in mo dẹ̀ ń gbọ́ báyìí orí mi dẹ̀ wù orí mi gan mo rò pé ah, ṣáwa la ní talent báyìí àwa là ń kọ adúrú orin tá à ń kọ orin táwọn lyrics ẹ̀ tó sweet tó wà melodious tó jẹ́ pé ó dùn tó dùn tó dùn tó dùn tó dùn gan létí kó tí mo wá rò pé ah, i wish tó bá jẹ́ pé àti ẹ̀ ráyè penetrate sáwọn radio stations tó bẹ̀rẹ̀ sí bá a pè ẹ̀ ọmọ a máa trend gan as in a máa blow. ká kàn máa ká máa fi làpálàpá ká máa lọ́pàá fẹ́ máa fi pa ejò. Ah. bá ṣe máa rí owó tá a máa fi ṣe everything ní kẹ́kẹ́jẹ́ ká mọ́ báyìí máa sọ báyìí sí. mi ṣàfẹ́ kẹ ní sùúrù ti sùúrù ní gbogbo nǹkan láàyè torí mo mọ̀ pé orí tó bá máa là agbára àwòrè kò ní ti yé yín I know our time is still coming tá a náà máa blow. orí tó bá máa là yes and you know our time will still come. Mm-hmm. I'm a blue. Èmi believe so. I really believe so. Alright. Ọ̀rẹ́. you believe. I used to believe but I don't believe anymore because ìrètí pípẹ́ ó woman shop ṣọ̀kan lára ẹ̀ ẹ̀yìn lẹ́wọ̀ ṣiṣẹ́ iṣẹ́ wa dàbí ọ̀lẹ ó kọ̀ dà pé a kò ṣe ni kò yọrí náà akọ̀ṣà ń kọ́ kọ́ kọ́ kọ́ a máa blow a máa blow a máa blow náà là ń ṣe látọ̀jọ́ kọ́ lójú mi dájú máa ṣe rà mí ìwọ náà náà ìwọ náà rò náà ìwọ ni ẹni tá a níbi backbone wa tó jẹ́ wípé tàbá ní kókè o i need financial help or something ìwọ ló máa source for fund ló máa wá bóyá máa scope up sí tó máa gbé jáde lọ́wọ́ now look at it ìwọ àti pop man ẹ ti ní issue nígbà tí ẹ ní issue where do we run to? nowhere ó mi pé i can waste time around mo fẹ́ gbọ́ èmi ò sọ ilé láti ní mo fẹ́ discourage any one of you but I can only speak for myself I don't think I am interested in this music career no mama no no mama. I want I want to quit let me just ẹ jẹ́ kí n pa láì mi pọ̀ kí n kí n lọ síbòmíì let me just go. balẹ̀ kò ní fètì náà look at what God is gonna do. Especially. bóyá ká ká lọ bá àwọn onímọ̀ ká táwọn àgbà àwọn tó ń búlò yẹn náà mẹ́ tó ní kálukú bàbẹ̀ sí sọkọ táwọn náà ṣe kó no be everything be natural. now you are talking now you are talking yẹn sọ̀rọ̀ bí strong man ni tẹ́lẹ̀ fẹ́ máa ṣe bí ojú òun fẹ́ greet. ó ṣe mí náà náà. Ah, come on guy you see ṣòro ọ̀rọ̀ tó sọ yẹn ni màá bá kọ̀ pé ètò sọ last year a máa jáde a máa àwọn àgbàlagbà. no no no no no no no wàhálà yìí be honest èmi ò support yẹn mi support báwo lẹ ṣe máa sọ pé ká tọ àwọn àgbàlagbà lọ ọlọ́run wà i believe. ọlọ́run náà wà látọjọ́ tí ò mú omi ta wá àwọn tàdé lọ bá ọlọ́run bóyá wò mọ́ ọlọ́run pé kọ́ bá wa pe ọlọ́run kó lè dá wa lóhùn that is what i am suggesting. kúmọ̀ bàbá tábà àtọ́ lóhùn àti àwọn tá a fẹ́ tọ̀ lọ náà aráyé payé tì ọ̀hún wọ̀wọ̀wọ̀wọ̀ ọ̀hún wọ̀nyí ọmọ aráyé ní sáré kúrèje kúrèje ọmọ ayé ní sáré kúrèje kúrèje wọ́n sáré títí wọ́n pọ̀ sẹ́ẹ̀rẹ́sẹ́ wọ́n sáré tó lódùmarè ọba àgọ̀jù wọ́n ní kíní lé ní ẹ lóṣù ni ni ẹ láláìkú ẹni ọ̀hún lọ wọ ewu olóde kan wá ìkújẹ kan lọ wẹ́rẹ́ o odò ní sàn ọba wọ́. ẹ lẹ ọ̀rọ̀ ni ọ̀dà yọ ojú ò ní tì yín ẹ máa máa ṣe o àwọn babalájà yóò ní jẹ ṣòro mo ti bá àwọn onílẹ̀ sọ̀rọ̀ ní ìsìn odò ìsàn kẹrẹ̀ bá wọ́ ọ̀rọ̀ yín gbọ́dọ̀ dayọ̀ ìyànjú sì ti bọ̀rọ̀ nínú àná táyé kọ nínú yín. Um, èmi àti kọ̀mílà ń kọrin. èwo nu yín ní jẹ́ kàn. èmi gan-an ni kọ̀mílà. kí ni iṣẹ́ wọ́n wá ṣe? Ah, eh, bàbá ọlábọ̀dé lórúkọ èmi èmi ni máa ń bá wọn kọ́lẹ̀ táwọn ń kọ́. òun fẹ́ dàbí ráìtà àwa gangan la máa ń kọ́. ìwọ ni wọ́n ń kọ́ eh. àwọn náà wọ́n ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni sà. Hmm, olódùmarè kì í ṣe yín lóníṣẹ́ òun yín sì lẹ́ẹ̀mọ́ òkè àmọ́ kọ́rọ̀ yóò lè níyànjú ẹ̀jẹ̀ àṣìlẹ̀yọ̀ kọ̀ọ̀kan táyé ṣẹlẹ̀ mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ yín lọ́yọ̀ kọ̀ọ̀kan. Hmm. àwọn báyìí sà ah, taba getting him right ẹ̀mí pé káwọn méjì bọ́ta kó kó èèyàn kan àbí. bẹ́ẹ̀ ni ó máa gbà ní ọ. kò sí wàhálà àwọn bọ̀dé láti kọ́ ọ́ skills kọ́ ọ́ skills ẹ má pẹ̀sà fún mi ẹ̀yin náà ó ti wọlé ní ìsìn. ok ok you strong eh? all right bro. cozinha, cara. Hello? Yeah, i was speaking. Who is this? Yeah, yeah, good afternoon, sir. Yeah, good afternoon, sir. Uh, yes, yes, yes, sir. Y yes, sir, yes, yes, sir. Okay, sir. Okay, sir. Oh, yeah, yeah. tomorrow. Yeah, tomorrow. We'll see you tomorrow. Thank you. Thank you, sir. Mo mọ̀ pé good news ni. Yes. Sọ fún mi kébi tó ṣe máa ń kọ́lé. Good news ni. It's a big one. Ọmọ YNS Entertainment. Ṣé àwọn ọlọ́pẹ́ mi sí? Irọ́ ni o. Yes wọ́n ní pé wọ́n wo ṣe yẹ́sà yẹ́sà yẹ́sà kí ló sọ wọ́n ní pé àwọn wo wọ́n ní pé àwọn gbọ́ single wa àwọn láìkẹ́ àwọn láìkẹ́. fọ́tísì fọ́tísì rẹ̀ tọ́ni àìtọ́ni. yẹ pé sọ pé bàbá bẹ́ẹ̀kẹ́. Ah! wọ́n ní pé àwa ara wọn is like is ready to sign us. are you serious? are you serious? kí ni jẹ́ ká máa lọ jẹ́ ká máa lọ ọmọkọ ọmọkọ kí ló ṣẹlẹ̀. jẹ́ kí n sáré pé kí n sáré pé ọ̀rẹ́ wa kí n sáré. ṣùgbọ́n ṣùgbọ́n sórí ẹ̀ pèsè kí ló dé. Ah, o fẹ́ o fẹ́ pè ta ni tí bá gún ẹkẹ ṣẹlẹ̀ nù ah. ẹnu àga ni. Ah, èyí ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀bọ̀ yìí ṣé ìwọ náà wà àtijọ́ ọjọ́ ìta ti ń gbàdúrà ta ti ń lọ sókè ta ti ń lọ sókè ta ti ń lọ sí káàkiri pé kí life wa lè better ẹ tí gbogbo ẹ̀kọ́ jàgbọ́ àtọ́ àjẹjà rí lọ́kì ìsìn mo ti wá pè wá sí mo sọ́ọ́ tó kó fẹ́ máa pè èèyàn kan ṣé òun mọ̀ wípé èèyàn máa ń lọ ọpọlọ ṣe nǹkan ni ẹ àtijọ́ ojú ìta ṣe ń ṣe kíní tó ń wá ìvọ̀ èwo ló wà successful jù èwo ló wà sọ ìfarabalẹ̀ sórí nísìn bó ṣe pè wá yìí má jẹ́ ká pè sórí tá a bá pè tá a bá lọ débẹ̀ lọ́la tó má ti sọ pé àwọn òpè ẹ̀ kọ́ ó ti gẹ̀ kọ́ máa fi kọ́ wọn ọ̀wọ́ báyìí báyìí ilé pè mí sáà ní àwọn òǹkẹ̀ òun òpè you don't understand nǹkan máa ń rí bẹ́ẹ̀ gbà mí ṣé you understand take a fi sílẹ̀ tábà ti wà successful lórí everything tó ta ti sign ẹ̀hẹ́ àwa pè you don't understand iye tó bá dẹ̀ necessary ni ṣé wò ó mọ̀ wípé òun ló ń kọ orin ni òun kọ́ àwa là ń kọ́ síta táwọn èèyàn ń gbà wá làwọn èèyàn fẹ́ wò you don't understand àmọ́ ní títí ẹ̀ kò bá ẹran rárá àgbàgbé kò dẹ̀ fẹ́ máa lọ máa bì ọmọ fún ara wa ká má fi bà á ni sórí ìgbà tó ṣẹlẹ̀ yìí sí it's called for celebration oh. kí ló fẹ́ jẹ ṣé kí ló fẹ́ tẹ ẹ̀bà. Eh, I don't know. ṣé fẹ́ jẹ ẹ̀bà. ìlú Daddy, daddy, daddy. Ọmọ ọmọ rẹ̀ ní tí ò ní rí gbọ́ olówó orí gbọ́ àdáká tó kò jẹgbọ́n o. ṣebí bíbí tí wọ́n bí mi ọmọ ọgbọ́n ni mí o ilé ọgbọ́n lọ́dẹ̀ sọ wọ́n sọ fún mi pé kí n máa rí àgbàlagbà fún. ọmọ bàjẹ́ o àbí ó ṣe ní. Ah, kí ló dé ojoojúmọ́? Owó ni ìjẹta ẹ̀wá ìjẹrin ẹ̀wá ojoojúmọ́ owó owó owó kò sáyé. Ni mo wá kùnrin báyìí. Gbogbo ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn, táyà lọ yọnu títí títí. Láti sọ pé ti máa àgbàlagbà tó ní làákà ìmọ̀ sí mọ̀ ẹ́ sí o. lọ́ọ̀yà ní pé òun lè kàwé kankan fún wa àfi tẹ́ ẹ bá wà ń bẹ̀ nǹkan tí ẹ fi àárọ̀ yìí ṣe tẹ́ ẹ ṣe ní láàrin tí ojú alẹ́ yìí yóò ṣe sun wọn ó lẹ ṣe lẹ́sẹ̀ tẹ́ fi hàn yìí. ẹ lọ wọnú àwẹ̀ fún ogójì ọjọ́ gbáko. ẹ máa ní pọmọ ẹbí tẹ bá ní pọmọ ẹbí jòkó tẹ bá pè mí tì ní tẹ sí pọmọ pè mí tì ní wọn lè yọ máa sàṣì sí máa o. mo ṣé o lè dábẹ́ ah, ah, ah, jábẹ́ tí màá lè gbá bàbá gbiná pé bàbá ọ̀gá. ẹ bẹ̀ mí. ọ̀kẹ́kẹ́ gbà mí ọ̀rá pósí ní sẹ́yìn lọ́wọ́ ráfà lásán báwọn. dàgùn kọ́ ẹ bẹ̀rẹ̀ lọ́sẹ̀ kaba ayé náà bàjẹ́. ayé náà bàjẹ́. owó ni owó. silence ló ń rí o. kí ni tuma yẹ. mílíọ̀nù.